الحمد لله الحمد لله الذي امرنا باداء ما عليه من الامانه احمده سبحانه وتعالى واشكره واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وكل من سار على نهجه الى يوم بعث وبعد عباد الله اتقوا الله تعالى وأسلوا عليكم الديون ولا تمنوا ولا تضيعوا حقوق الآخرين قال تعالى إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها سورة النساء الآية الثامنة والخمسون وقال صلى الله عليه وسلم من أخذ أموال الناس يريد أن عد الله عنهم عد الله عنهم ومن يأخذ أموال الناس يريد إطلاقها أطلقه الله رواه البخاري وقد ورد عثمان المعروف إلى تفسير ديون المسلم قال رسول الله صلى الله عليه وسلم مصر الغني ظلم وإذا أوفي أحدكم على المليء فليسبح متفق عليه وقال صلى الله عليه وسلم أيما رجل يزيد ليلا وهو مسلم على أن ينفيه الله لقي الله فارقه رواه ماجه واليقين وقال الألامات حتى موت صحيح وفي حديث ابن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال من مات وعليه دماء أو دماء قتل من أفلاته ليس ثم دماء ولا حزن هو ابن ماجه وكونه العبادي صحيح ماجه عباد الله وإن نفس المؤمن معلقه بيده حتى يقضى عنه قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لو أن رجلا يدخل في سبيل الله ثم رحل ثم قتل ثم رحل ثم قتل وعليه دين ما دخل الجنة حتى يقضى عنه دينه رواه أحمد والنسائي وحاكم وحسن الألباني في صحيح تذكيري عباد الله وإن القلب مشروع يسير لصدر هذا حق المسلم بدون أي فائدة بدون أي فائدة قال سبحانه وتعالى وإن كانت نصرتهم فنادرتهم إلى من وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون ما أرسل الله ولكم في القرآن العظيم ونفعني الله الله أقصدها láti fún ọ̀dọ̀ kọjá tí adúlá kẹrẹ́ ní fún ọ̀dọ̀ ní adẹ́lọ́ ọ̀sán ọ̀sán ara ní ọ̀dọ̀ ní àtọ̀lọ́pàá ti lẹ́nu fún wa ọlọ́sẹ̀ ní ìlẹ̀ ọ̀rọ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọ̀lọ́sẹ̀ àkẹlẹ́rẹ́ ọlọ́sẹ̀ bá nílẹ̀ fún wa wọ́n ti rẹ̀ ọlọ́dọ̀dọ̀ rẹ̀ ọba tí a lọ́pẹ́ bí ọba tó pa wá láfẹ́ nípa tó kù ní máa ń tẹ́ ìwọ̀ bí kẹlọ́ wa òun ló ti kẹlọ́ lọ wa àwọn èèyàn ká ló fún àwọn èèyàn ká jẹ apádà àwọn akọ́kọ́ ọba yìí torí ọba tó fi ìtàn láwùjọ sí i àyìnbó ọba yìí lóko nítorí tí òkú ti ẹ̀ méjì bẹ́ẹ̀ ni akọ́kọ́ ọba tó fi nítorí tí ọba tó bá mo jẹ́ ìjọ fún wa pé ká máa ń lọ sí àkókò ọ̀gá ọ̀hún tó òun bẹ́ẹ̀ ni ọba tí a máa ń lọ sí lórí o kò sí ẹlòmíì náà tuntun lẹ́tọ̀ sí ìjọba ti ká kọ́ ìlú àdá nípa sí ìwọ ẹ̀kọ́ àdúgbò sí rẹ̀ ọba yìí kó lọ lọ́wọ́ kò ní alábìlé kò ní alábìlọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ kọ̀ọ̀kan tó lẹ́tọ̀ fún wa àyẹ̀kẹ́ wa ọ̀dọ́ náà wà fún àlejò ọ̀kan fún wọn kò rẹ̀ wọ́n tẹ́lẹ̀ ẹ̀rù ti ọlọ́run kò ọlọ́run ẹni tó ti ọlọ́run masalah dari berusaha lebih ibu putar apa itu apa yang berusaha dari kata kata Allah Allah kata itu yang ada di dalam ayat Muhammad Sallallahu Alaihi Wasallam awalnya awalnya sudah eh kalau pun kedai dan nabi boleh lu betul ada di tiada ada di hotel waktu di ini semua kamu ijab orang orang ijab orang orang itu juga kita belajar semua kita apa nígbà tá a sọ àmì ìyọ̀wọ̀ lọ. Lókè tá a bá tẹ̀sọ̀ lọ́wọ́ wa, ìtọ́wọ̀ ní a ṣe láàrin wa ṣe ìtọ́wọ̀ a ṣe. Ìtọ́wọ̀ tẹ́ka ṣe láàrin wa lápẹ́ra wa a ṣe. Oníkẹ́ wọn náà bá yìí, òun náà yóò jẹ́ àti ìkẹ́kọ̀ọ́ tó bá ti rẹ̀. Ṣùgbọ́n tí wọn bá ti sọ̀rọ̀, kò sí kó bá lóko lè máa sáré rẹ̀. Ṣé wọn bá ti sọ̀rọ̀? Káwá pé ìwọ́n tẹ̀lé tọ́lọ́wọ́. Káwá pé ìtọ́mọ̀ yóò ti sọ pé kọ́ yóò ti yóò ti kó ti bá àdúgbò ṣe yẹ yóò ti wọn láti láyé ìjọba nígbà tí ọmọ bá ti lọ ó jẹ kí wọn mọ̀ pé òun fẹ́ òun kọ́ wọn lọ àti ọlọ́run ìjọ kan ẹjẹ tí àwọn oṣù wọn ló náà kọ́ bí oṣù kẹrin ń lọ ó tún àti mẹ́wàá lórí láyé díẹ̀ díẹ̀ bí ọdún tí wọ́n yóò ṣe lọ nìyẹn ẹ wọ́n rò fún òṣà pátá láàrin kájú káyà pátá ọlọ́run ló dé tó rẹ̀ bí oṣù wọlé bẹ́ẹ̀ ló ń jáde yóò tún wọlé lẹ́yìn ló jáde gbogbo èrò bí ọkọ̀ ọdún gbogbo ọdún bíbẹ lọ́kẹ́yìn gbogbo plan bí ọkọ̀ ọdún bíbẹ lọ́kẹ́yìn ó gbàgbé lọ́kọ̀lẹ́ yẹn ẹ̀sùn àwọn olè wa ti dùdú ẹ̀yà àwọn olè wa ti dùdú ẹni tí òbí dalẹ̀ tí ti dá ọgbọ̀n ọdún ẹni tí òbí lọ́fẹ́ tí ń dá ọgbọ̀n ọdún ọ̀nà ìgbà ní odò ní ìtumọ̀ láti èsì ní ìdájọ́ ọ̀rọ̀ ìgbà tó ṣe yẹ bákan gbogbo tó wá ṣe níbi gbogbo tó wá ṣe níbi ẹni tí ọlọ́run wà ẹjẹ́ á bí wọn lọ́wọ́ àti lọ́wọ́ sẹ́rẹ̀ o ẹjẹ́ á bí wọn lọ́wọ́ àti lọ́wọ́ sẹ́rẹ̀ torí pé ìjọ ọlọ́run wà ní ilé àlè sọ̀rọ̀ ní o jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọ́n agbègbè yìí ní ìjà agbègbè yìí gbèsè sílẹ̀ ni gbèsè sí ẹ̀dá ti ọlọ́run àti gbèsè sí àwọn ẹ̀dá ti ara wa gbèsè sí ẹ̀dá ti ọlọ́run òun kí ẹni tó ti nàka gbèsè tó jọ lọ́wọ́. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbèsè, èyí tó jẹ́ pé èèyàn sáyẹn bàbá láti ojúwe ẹni ó dé ti pa ayẹ. Ẹni ó dé ti pa ayẹ. Irú ẹni inú ìlú, ọjọ́ náà bá ń gbèsè. Ọjọ́ náà bá ń gbèsè. Olùkọ́ ọba àlejò ọlá oṣù tó ti tán ẹ̀ nínú òṣèlè ìkòwé kọ́kọ́ kò wọ́n mẹ́rin. Bí ọ̀bá rẹ̀ ọlọ́run kò ṣe kí ni torúkọ pé kí ọkọ̀ parí ló dé ẹgbẹ́ tàbí ọkọ̀ àlọ́ oṣù méjì tèrè ra wọn. ẹni tó wọ́n pàṣẹ kí ọlọ́wọ́ ẹni tó tọ̀tọ̀ lọ́wọ́ ẹrú tó wá kẹ́mi bí yóò fi ṣe fẹ́yìn inú ìdìbò ọ̀yọ́ ẹrú sí ààrẹ bèbèrè. ìlú tọ́tún bí bèbè láàrin ẹ̀dá fọlọ́ ìdí ìfẹ́ láàrin ẹ̀dá síra wọn èyí ti pọ̀ bí làwọn ọkọ̀ ti pọ̀ bẹ́ẹ̀ gbogbo oríṣìí ààrẹ kàkàndé ọ̀dọ̀ rẹ̀ tó di ọ̀nà kanlẹ̀. Ojú tó ndị yọ kàkàndé ndị ndị ndị ndị ndị àbàdàn àti àgbẹ̀ká láwùjọ yìí lọ́wọ́ àwọn òfin ọ̀rẹ́ àwọn ọmọdé tó ní kí ọ̀rọ̀ yóò fún ọlọ́wọ́ lọ́wọ́ tí ó tó òkú ti fi wọn lọ́wọ́ rẹ̀ tí ò fi àpilẹ̀ṣẹ̀ rẹ̀ pẹ̀lú ogún ogún lè kékeré tó ti wọ́n yọ náà tó ti kàn yẹn agbọ́n tó ń tètè láàrin ara wa yóò máa yẹ kó òbí ní padà. ẹnu tí ìjọ kò nílò yáwó ilé lọ́yá ọ̀rẹ́ ti ilé. ó ìwọ tí wọn lọ bí lápá àtẹ́sí ìbájáde. ẹnu kí ni ìjọba òjò yóò ní ti wá rárá. ìwọ ti ti ti ti nígbà tí ọkọ̀ ẹ̀sìn kẹ́kọ̀ọ́ náà lọ lọ́wọ́ ló di wàhálà. ẹ̀sẹ̀ ìjọ tó wá ní pé láwọn òkú lẹ́yìn kan tó lágbára tó lè sá fún wọn. ẹ lọ́kùnrin

olùjẹ́ dọ́ọ̀bù yẹ oríṣiríṣiríṣiríṣi ó ṣe bí ìwọ ìmọ̀ àtẹ̀jọba yìí báyìí ìmọ̀ àtẹ̀jọba yìí báyìí bí kẹ̀kẹ́ kọ́ lọ́ta kù ọ̀nà ibi tó wá jẹ bí ẹni tí láti ojúwe five lọ́yà five lọ́wọ́ alákòbí mi èyí ló bá ṣe ń fẹ́ tẹ̀ta ọ̀fẹ́ rárá ni ọba àjẹ́ ìwọ lọ́wọ́ ni pé àbí kò tiẹ̀ fẹ́ ni ìwé èyí ọjọ́ náà bá ló dé lórí pé bí ọlọ́wọ́ gbà lòdì fún látara rẹ̀ lẹ́nu yẹn. Ẹ̀dí bá fi kiri ẹ̀jẹ̀ bá aláìsẹ̀ dáadáa wọ̀ nínú wa àti ìwọ̀n àdébà Mohammed sọ̀rọ̀ wà mọ̀ wà mọ̀ òṣèlè ọ̀yẹ́ tó bá lọ sí ọlọ́wọ́ àwọn ènìyàn ọ̀rọ̀ ìyá lọ́wọ́ àwọn ènìyàn.

yóò máa tẹ̀lá lọ́jọ́ lọ. Tabaka wọ ara lọ. Ọ̀pọ̀lọpọ̀ yóò lọ gbọ́ ìdá wọn. Ilé òkè wọn kọ da àdúgbò láti ẹ̀dí ọ̀dà. Àní ẹ̀dí ọ̀dà ilé ọlọ́run ti wò. Ọ̀rọ̀ padà kẹta ọ̀rọ̀. Òṣìṣẹ́ ìdìbò ní ìṣẹ́ àdìbò ọ̀sẹ̀ ìdẹ̀kùnfẹ́. Ọjà yìí kẹ́ lọ́wọ́ wá ní olùdílé ní ẹ̀dí gbogbo ìdìbò ọ̀sẹ̀. Ojú ó ti mọ̀ fún. Kúrú

pọ̀ láwùjọ wa òun náà ti sọ̀rọ̀ wà láàrú pàtó. Bí gbàgbèsè àti nípa gbèsè ní àpárá. Bẹ́ẹ̀ sì ni Alẹ́bà Mùsàkàlẹ̀ sọ̀rọ̀ máa ń wà ní òfìlẹ́. Ó ní mọ́tò ìjọba ní ìlú rẹ̀. Lílọ pèsè lára ẹni tó ti rí owó yẹn àti lágbègbè. Owó yẹn ti wà lọ́wọ́ rẹ̀ ó ti pọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àti lágbègbè. Ẹ̀rù ní ìgbàlá kẹ̀kú rẹ̀ ó wọ́n fi ṣe wọ́n máa ti wọ mẹ́rin mẹ́rin lọ́wọ́ ti lọ. bẹ́ẹ̀ ni sọ́mù bẹ́ẹ̀ lọ́jà nígbà tó ti bá ti sọ̀dà lórí ẹ̀ṣẹ̀ ọ̀sẹ̀ ìṣẹ̀lẹ̀ lọ́jọ́ ilé kó lọ́rọ̀ ìwọ́n mọ̀ lórí. nígbà tó ti ṣẹ̀ṣẹ̀ lọ́jọ́ ilé ìlú ti ní yóò kù ó ti tẹ̀sẹ̀ ní ìjọ mọ̀mọ́ fún mi ẹ̀rọ àtẹ ọmọ náà lọ́pọ̀ yẹn kò ní ìta lọ́pọ̀ náà lọ́pọ̀ yẹn náà kó yẹ ká máa kà wọ́n lórí ọmọ yẹn. àwọn tẹ́ ń kó ọmọ kó rẹ̀ wọ́n tẹ́ ń sàmùsí yẹn kò ní sàdúrà. bẹ́ẹ̀ yẹ kí wọ́n á jẹ wọ́n nílò látàrà wọn ẹ̀tọ́ fún bu àtàrà wọn orí ìrìn ìjẹbi ẹ̀dá ní máa ń

Mo ti tẹ́jọ́ ló ti lọ ọmọ ìdílé yẹn lọ́wọ́ ló ti wà láìlá ìlú ìyàwó ìyá. Ó ti fi wúlé òun òní dá sí ìgbà rẹ̀. Nígbà tí mo ọ̀rọ̀ àrẹ òṣèlú ní ojú ní ìlú rẹ̀, àbẹ́bí láti ìyàwó àgbà rẹ̀ kan. Lálẹ́ ti yà á mọ̀, nígbà tí bá fi ń jẹ́ ìláyé pé ń pàdé ọlọ́ba yìí, yóò pàdé ọlọ́wọ́ ọlọ́wọ́ pàdé ẹ̀dẹ́ pàdé tó lè dé. Ìdájọ́ ìlọ́wọ́ òkèèrè láti àwọn àgbà rẹ̀ kan. حديث يقول ابن ماجه وقال شيخ الباني رحمه الله في الإنسان حديث ابن ماجه شيخ الباني ولا يجي حديث ابن العافية وقال هذا هكذا إنه حديث منه انتهى ابن الله طوى النبي صلى الله عليه وسلم قل من مات عليه دينار أو فيها هدى لحسنات قل قل بينما فتعتوه عليه أو عايزة تبين دينار لو كانت الحديث ولا لو كانت

والإشارة ما علينا أن نفهم دينار ولا دينار ولا رجل يعني القيامة كانت له إيه إنه له قلت إذا له له إذا له إذا له صلى له قلت إذا له ممكن يتجلس إنه كان فيه قوة أو كان فيه قوة فحتى إنه كان قوة أكيد إنه أكيد بيه بيه بيه أو كان هيكون في قوة كان فيه الأفضل ní àwọn ọjọ́ wa ìdílé àwọn ọjọ́ yìí wọ́n máa ti sọ wọ́n ti sọ يقدر تدعم الظالم فعل يجعل السرور الذين يتطلق مضمض وما قد رغب عليك يرى ورغب الأجول يوم ìfọwọ́ kéde ọdún ọmọ wa ń lọ ọmọ lórí orí wọn tẹ́tẹ̀ẹ́tẹ̀ ẹnu ní láti ìlú orí kẹlẹ́ ìsọ̀rọ̀ wọn wà ní òkèlè ó ti wọ́n àtẹ̀tọ̀rẹ́ nípa pé tẹ́lẹ̀mọ́ aláṣẹ èyí ń kéré tẹ́lẹ̀mọ́ lò sí ẹ̀dá àwọn ọmọ àbá ẹni tí òun lọ́wọ́ rẹ̀ alẹ́ òun rárá ní ìjọ tèmi ẹni tá a gbà aláṣẹ èyí ń kéré lórí pèsè ẹni tá a gbà aláṣẹ èyí ń kéré lò sí ẹ̀dá ẹni tí ń kí òun ní gbàlẹ̀ ó kí òun gbàlẹ̀ òun rẹ̀ dé ìrara lé ó ń pàtó wà láyé gbogbo àwọn ènìyàn fọ́dá wọ́n máa wọ́n fún ìgbàra ló fún wọn wọ́n máa fún ìgbàra fún wọn bí dáadáa ló wá fẹ́ wọ́n sọ mú àìsí àwọn ènìyàn wọ́n máa tẹ wọn lọ́dún wọ́n máa kó omi lọ́rùn nígbà tó lè ṣe ìrìnà àti mẹ́ta rẹ̀ sọ wọ́n ta ní ìdòdò wọn mẹ́rin òun lára ti fi kúlé ó ti rẹ̀ ó ti rẹ̀ rà nípa omi kéwì òun ti bá ìṣẹ́ lórí láyé ilé ìdílé wa ló wà àlá ìbáṣe tó dáa tó fẹ́fẹ́rẹ́ láàrin àwọn ìlàkẹ́ra rẹ̀. Orí pé bá àárín wa lọ́rọ̀ tó gbọ́dọ̀ tẹ̀, bẹ́ẹ̀ náà láàrin wa sí ẹ̀jẹ̀ ilé wa náà gbọ́dọ̀ tẹ̀ lọ́rẹ́gbẹ̀rẹ́. A ti gbọ́dọ̀ mọ̀ pé ọlọ́pàá bá ìjọra òkú wá sí kẹsàn nínú tó bá ń tọ́wá láti agbọ́dọ̀ sí i. Àlejò Muhammad sọ̀rọ̀ lọ́ fún wa ní ọ̀sẹ̀lẹ̀. Níjọ́ kan, àlejò wa wá kí ẹ

ẹ̀bá jẹ́jẹ́ ìdájọ́ mi ọ̀rọ̀ kọ́ọ̀lù yìí èdè méjì ọ̀rọ̀ ẹ̀dùn

ní tí wọ́n ti náà tún ti rẹ̀ ní ẹ̀rọ pé àwọn yóò ṣe ti òbí rẹ̀. àmì tí wọ́n ń sọ nígbà kẹta nígbà ní ẹ̀rọ jẹ́ ní yẹn pé wọ́n ń jẹ́ kí ìdí dàkú. àwọn ẹ̀rọ ẹgbẹ́ ó ti ra ìdí àmọ̀ bẹ́ẹ̀. Kò sí ẹ̀kọ́ láti wọ̀lẹ́ nígbẹ́ tí ó di àwọn akẹ́lẹ̀ jẹ́ láti máa lágbára jẹ lọ́wọ́. Nígbà tí wọ́n wà rẹ̀, ẹ̀wọ́n kò tó lágbára lọ́wọ́ rẹ̀. Lásán tó fà pé láti fowó nílé ẹ̀wọ̀n wa, mẹ́ta ti sàdá o. Ẹ̀mẹ́ta ti sàdá o, láti wọ́n máa ń sọ kí ẹ̀sẹ̀ fún wa. Wọ́n fi owó epo lára iná bá ní ńlá. Ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ìgbìyànjú. Ilé àdíjọ̀ bẹ́ẹ̀ yóò dá o ẹsẹ̀ ìrírí àtijọ́ rẹ̀ nítorí wọn kú yóò dá ìṣá sábìlọ̀ bí wọ́n lé ìlú lọ́wọ́ àwọn ìyàwó àtijọ́ lọ́wọ́ òfin tí láti mú sí ìjọba rẹ̀ kúrò láńpẹ́ká ti dáadáa ní ìlú lọ́wọ́ ìyá náà ni bí ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa táàjọ́ ń ṣe èyí àfihàn ilẹ̀ àbójúlé ìpìlẹ̀ ọmọ ìdálọ́sọ̀ yẹn ni ẹwọ ìpìlẹ̀ ọmọ ilẹ̀ àbójúlé rẹ̀ ìpìlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ báyìí tọ́lọ́ ń bá sáà lẹ́yọ yọ owó máa bò sí ilẹ̀ òkè ẹ̀nà bọ̀rọ̀ mọ̀ ìyàwó rẹ̀ ìpìlẹ̀ ọmọ ilẹ̀ rẹ̀ nínú ni mo wá lọ́bẹ̀ ní pé èyí kó dúkìá rẹ̀ kàkà tí wọ́n máa fẹ́ ọmọ rẹ̀ kàńtà owó ẹgbẹ́ kàńtà owó bí ẹ̀wọ́ ti rí àti ẹ̀rọ fún wa gbọ́ máa bára ìrìn ẹni ó kìí wàhálà sí àlọ́ tó lẹ̀ ìyẹn bẹ́rí ọ̀rọ̀ ọ̀rọ̀ ayá ní nígbàtẹ́ ọ̀rọ̀ ẹ̀ ti gbẹ̀rì nígbà tẹ́ tí wọ́n ní ẹ̀yìn ìgbà yìí máa ti dé káàdì ẹ̀yìn ìgbà yìí lọ́wọ́

dukkan ne a kawai su zuro da wani ya fi da duniya ba da ba da duniya ya fi wata wata ya zama rukuwa ya ne a suna ya kun ci da kare kun ma wa mu mu ga ni kan kan to ba na mu ko kun ha mu mu ka ba ba duniya ya fi wata wata to ni ke in kan ne ki ba ya ki a kan ta wọn ló tó wáyà wọn ṣe kékeré agbẹ́wò yìí wọ́n ṣe ní ilẹ̀ wọn máa ń sáré wọn á ti kékeré gbèsè tó wọ́n ti tẹ̀ yìí ẹ́ ó ti lé wọn lọ ó lé wọn lọ ẹ̀dá kò tó lọ́wọ́ bá ẹ̀dá mú tó kò tó lọ́wọ́ wọn lè fi o. àwọn ìgbà ó ń kéwàá ẹ̀sìn lọ́wọ́ wọn lè fi lọ́wọ́ ó ní òṣìṣẹ́ wọn bá ti bá tó ń yọ tó ń yọ lọ́wọ́ àti òkúrú a ní ti garanti ẹ̀ lọ́la ní tí ọ̀pá ti tèmi rẹ̀ ìwé ìwé ti sọ fún mi ṣe. nígbà táwọn ní àmì ti sọ̀rọ̀ wọ́n ní ìwòsàn olùmọ̀bí ẹni tí ẹ̀ ní ìlú Muhammadu lọ́wọ́ ìgbà tí ẹ̀ lè jẹ́ àbí títí gbogbo ọ̀nà náà bí wọ́n Bọ́lá ń fún wá bẹ́ẹ̀ ní padà sí lára, fún bẹ́ẹ̀ ní máa já dúró. Wọ́n fún wá fún balẹ̀ kejì. Ọlọ́run fún wá bẹ́ẹ̀ ní padà sí lára. Kó bọ́lá wá bẹ́ẹ̀ ní padà sí lára ní ọdún bẹ́ẹ̀ ní máa já dúró títí. Wọ́n fún wá bá àlejò ọ̀gá ọmọ ìgbà ó ní ìmọ̀ ọ̀dá kọ̀ọ̀dà ti tẹ́lẹ̀ mẹ́ta láti àlejò ọmọ ìgbà ọlọ́run tún máa fún èyí rẹ̀ yìí kó fún àjàkú lọ́jọ́ àní ọlọ́run ẹ̀sìn rẹ̀ yóò ga ní jẹ́ àní kí tọ́lá yìí fún ìlú ogun yẹn tó bá ti tó kéde kẹ lọ́rùn rẹ̀ àti kí n kó ìbá ìbínú rẹ̀ ọlọ́run fún ayé o máa ọ̀dẹ́ àkọlẹ̀ ìdí ẹgbẹ́ta láti ṣe àyè gbọdọ̀ láti ṣe بلد الحاكم بمسألة التفاعل وأسأله الآن يحمد الله في صحيح الدين أيمت الله ولده كيا يجي الله على الله owó ni nǹkan ìlú ni ìjọba máa ti lóde ni ó bá láti mú wọn kẹtọ ẹni tí ó ìsọjẹ kàdájú ó ní jẹ ìjọba títí àbùkátà wa ṣùgbọ́n mo kẹta bá bẹ́ẹ̀ lápá ilé kan gbọ́dọ̀ tó ilé kan ọ̀tọ̀ ní pípọ̀ yáwó ọ̀tọ̀ ní ya ibi tí yóò rìn lò. Orí pé bí èyí láti fi kú òṣùwọ̀n lọ́dọ̀ lọ. Ìyẹn ló jẹ́ pé gbogbo àwọn microbe náà tí wọ́n ń gbé kalẹ̀ tún ti fẹ́ ń bẹ̀rẹ̀ ìdá wàhálà ní máa ń fi ìfúnṣòro èèyàn rẹ̀. Torí pé ní ẹ̀bá lọ wájú bá ìlọ́ padà sẹ́yìn o. Ṣé ẹ̀fẹ́ bá kò tán bá ń tà kí ni wọ́n bá ń dúró pẹ̀ ní bá ń dúró rẹ̀. Sẹ́ni tí wọ́n bá lè tè padà tí wọ́n bá lè tè padà tó bá ń tẹ àwọn ọmọ rẹ̀ balẹ̀ lórí àwọn ẹ̀rọ. Kì í ṣe nǹkan Orí pé ìdí ọlọ́run ọlọ́run àbẹ́sọ̀rọ̀ nígbà náà wọ́n sì àwọn ẹlẹ́kùnrin ló tó kún jọ náà pẹ̀lú omi ta sọ̀rọ̀ ọlọ́wọ́ akọ̀gbẹ́ ọgbẹ́ ní láì lówó rẹ̀ ó ní ẹrù rẹ̀ táwọn ilé lọ́wọ́ ẹ má fi ìlú rárá ṣe ló bá láì lówó wọ́n ní káyọ̀ ẹ̀dùn kó tó ọ̀sìn wọ́n lẹ́sẹ̀ ọdún ìlànà ìgbàrọ̀ ẹ̀yẹ ìyanu wa wá ní ara ní ọ̀sẹ̀ bẹ́ẹ̀ dá ó lóun á fẹ́ ṣùgbọ́n kò sí ìwọ́n mi èyí ti rí òsì mi ọlọ́run kò tẹ́sọ̀rọ̀ fún ìgbà tí lẹ́yìn ìgbà ọ̀ ẹ̀wù lọ tuntun ẹ̀sìn lọ tuntun. lóòótọ́ ní àpò kẹ́ dáàbò yẹn tó ṣùgbọ́n kò mú mi ọlọ́run ní kò ní kò ní bí ṣe kò ní kọ́kẹ́ bí ṣe kò ní rí pọ̀lẹ́sọ̀rọ̀ fi làlẹ́ ìgbà ọ̀ ọlọ́run wá ní kò sí ìtọ́sílẹ̀ o á ń tàbọ̀ kẹ́mi sàárà àbúrú ọlọ́run ní àlójú wọlé fún yí ìkúdù ní àlàyé tó wáyé pẹ̀lú ọ̀dá ẹ̀ ti bàbá ìjọ lá ní ti pọ̀ tí bá ń kúrò ní ọgọ́dọ̀ yóò pọ̀ tí fẹ́ẹ́ tọ́lá ìlú jẹ́ yóò bá fẹ́ẹ́ tọ́lá ní ìwọ ọba ọba yá gbèsè ọgbọ́dọ̀ lẹ́nu pọ̀ bẹ́ẹ̀ jẹ́ ní ó ti gbọ́dọ̀ bá lè pọ̀ bẹ́ẹ̀ jẹ́ náà ìwọ̀n ṣùgbọ́n ìjọba ń sọ̀rọ̀ arákùnrin tó ń ó ní arákùnrin kò ti dára rí ṣùgbọ́n ní ọmọ àkàtí máa ń jẹ́ ìjọba máa ń ṣe ìjọba tó bá ti já àwọn tó yáwó rẹ̀ kò ní yóò gbọ́dọ̀ ìwé lọ. tó bá wá fẹ́ kí ọmọ ẹni jẹ́ ìjọba tó pé ó fẹ́ kó wo ti láti lè máa gbàrọ̀ ẹni tí àdébí kan láti wá jáde láyé nígbà ọ̀sẹ̀ láyé ọlọ́wọ́ á ti lè fi kú sí dáadáa yìí ó ní wọn àní ìdúró ẹ̀rọ ọ̀sùn ìwé nígbà tó ti lè fi dáadáa kẹ̀kẹ́ wọn. Mo rò pé báwo wà láyé máa ń ṣe báyìí máa ń ṣe báyìí. Èyí tẹ̀sí tí wàá fi ọrùn fún ọwọ́ mi tí máa ń ẹ̀kọ́ tàbí ìlú òṣùwọ̀ ó ti ti kọ́lọ̀ sàrẹ̀ ìtàkùn ìlú ààrẹ ọlọ́run ń tẹ̀lé lọ́dún bẹ́ẹ̀ ẹni tí ó yá tí ó yá ẹ̀mí ìtẹ́lẹ̀ ọ̀rọ̀ láti yẹ ẹ̀dú pé a ti ẹ̀dú ní fẹ́ sí òní ní fẹ́ kọ́ńtà ní ibẹ̀. ẹ̀wọ̀n ìwé táwọn báńkì mọ́ ọ̀pẹ́ àti ìwé lọ́rọ̀ wájú ìyẹn. àwọn èyíkó bẹ́ẹ̀ wọ́n àtọ́kì sáré pàǹtí ti tẹ̀. pípọ̀ ní wọ́n ti fẹ́lẹ̀ lórí tẹ̀. ẹ̀wọ̀n ìjọba ọmọ nígbà wọn ọ̀rẹ́ sí ọ̀lọ́pàá òun ẹ̀ka tó wọ́n wá lọ́dọ̀ lọ́wọ́ ajáwó wọ́n ní wọ́n ti bẹ̀ náà ní fẹ́ sàkèjì wọ́n pè nígbà tó ń bá òun yẹn gba ń bá òun kí ìdílé mẹ́ wọ́n bá ní àwọn ọmọ báyìí ní orí rẹ̀ báyìí ní interest and other charges kò pẹ̀lú rẹ̀ wọ́n ti náà ní ìgbésí wọn parí báwọn yẹn àwọn ìdájọ́ ọgbà àwọn tó bá ní wọ́n sọ ẹ̀sìn ìjọba yẹn gbogbo àwọn ìjọba yàtọ̀ bá ní wọ́n gbé ìjà sílẹ̀ mò ń báyìí tí ìbájáde láyé fún ọkọ̀ tí ogún rẹ̀. Tó bá wọ́n mú fún àwọn ọ̀gán ní kẹ̀kẹ́ ní dúkìá rẹ̀ fún ọdún òkèèrè yìí lò sí ìyàlẹ̀ pé ẹja lò ẹja àkọ́kọ́ tí wọ́n ṣe fún ọmọ ọ̀sẹ̀ ìdílé. Ó ṣe lè dàbí ọ̀gẹ́ tó bá gbé wọn bá ń bèèrè kó ti yọ kàkà lórí ìyàtọ̀ kàkà tó kọ́ ìyàtà rẹ̀ lórí ọ̀rẹ́ rẹ̀. Pẹ̀lú kàkà wà lórí lọ́wọ́ àti pẹ̀lú ìlẹ̀ wọ́n gba àwọn nǹkan yẹn nínú dúkìá rẹ̀ wọ́n yẹn lé nígbà wọn bá ní gbọ́dọ̀ bá fẹ́ wọ́n lè máa nìgbè ni wọ́n lè máa wá ní yẹ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti ní ìsìnkú ọjà jíjẹrẹ ní ilẹ̀ ńlọ ọmọ ọjà jíjẹrẹ ló tí wọ́n bá lu ìdílé tọ́ọ̀bù rẹ̀ lẹ́yìn ìpèsè rẹ̀ láwùjọ yìí Àwọn àwọn ọlọ́ta àtọ́lẹ̀ pé ààrẹ ọlọ́sùn wá kí lálẹ́ dáyé. Ẹ̀sùn wọn lọ́wọ́ ìgbẹ́. Nígbà tí ó ti jáde láyé náà ní wọ́n mú lé. Ẹ sọ pé inú bí ẹ̀ náà bí. Ìjọ tí mo bá gbé àbírí tú. Ìjọ lọ ní tó ọlọ́ lálábọ́lá jẹ́ ní ìgbà o. Nígbà tí ó máa lọ, ó ti mú arábà tó ọmọ yọ̀lá bí sí àti lágbádá ní ìṣẹ́ bóyá ìyàwó tí ń ta ń lọ́pẹ́ àbí ọmọ tí ń gbẹ̀mí rẹ̀ nígbà wọn tí ń gbèrè o àá kí ọmọ tẹ̀ òun ló ka yìí. èyí ń jẹ́ pé káàkiri ìbẹ̀rẹ̀ pẹ̀lẹ́ díẹ̀ díẹ̀ nínú àdánù ọmọ ìyẹn pẹ̀lú láì ká pẹ̀lú gbọ́dọ̀ tó ká wa èyí ti kí ìwọ̀n tí ìwọ̀n dà náà èyí tí ò rárá kèé tí wọ́n ní máa ń kọjá ní tẹ́lẹ̀ èyí tí ò rárá

bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀nà ní kí wọ́n pápá ọ̀nà ìgbẹ́lẹ̀ mọ́ wá ní pápá ọ̀nà ní ọmọ ìlànà ní ẹ̀rọ bẹ́ẹ̀ láti fúra máa ń sọ yìí níbi tí wọ́n bí ìlú àdéjà láti bí inú mi ni wà ó fẹ́ lọ́kọ́ ọ̀nà Nígbàtí ìgbàlódé tó jẹ́ nínú nígbà lọ kò ní lè pẹ̀lú náà. Ìlú máa orí tó máa wáyé ní ìlú àwọn àti ìlú kékeré kò ní lè jọ. Ìlú kíkà ní ìlú náà lọ́wọ́ bá wà lọ́wọ́ àti ìlú. Ẹ dákun ìlú ọlọ́wọ́ bá oúnjẹ ló wà ní oúnjẹ àtàlẹ́ oúnjẹ ìjọba ṣe ìdí lágbára o ìdí lágbára o ẹ má ti bá bùkì sáyọ ẹ má ti aláàní ẹ̀dá

olúkú yàn dáadáa kì í ṣe pé ìwọ lọ́wọ́ á ti kò ní sẹ́lẹ̀ ṣe ìwọ lọ́wọ́ á ti ṣe lóko ní sẹ́wọ́n ká ẹni ìlú máa ṣe lọ́wọ́ nípa ìgbọ́n àwọn àti òní nítorí ọ̀rọ̀ pa àbọ̀rọ̀ rẹ̀ ti là fún ojú pọ̀ nílé nígbà tó tún pọ̀ nílé ìdáàbò ọ̀rọ̀ ẹgbẹ́ àwọn òfin ti láti rí ìtàn lágbára o ọlọ́run ní lágbára tó wá lọ́wọ́ tó والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد عباد الله فإن تدين مشروعه وإذا أمنون وأصحابه المأمون أعزني الله وإياكم من النعم ونسأل خير الكلام كلام الله وخير لأبي أبي محمد صلى الله عليه وسلم وشاور الامور محدثاتها وكل قضيه دية وكل دية ضلاله وكل ضلاله في النار أنزل الله عليه الرسول أقول لك أخي أقول لك محمد صلى الله عليه وسلم كل راء فهم كلا في القرآن في أدب محمد أمرني أمرني في كل قول في الإله الإجراء لا تقول هذا في النبي وجاء في إنتم قلتم على أي فائد من ذلك ما بين سبيله أبي ما بين سبيله إلا أن خلاص أقوال كل كل شيء إنتم قلتم إنتم قلتم كل يوم إنتم tí ọlọ́run bá sí ìbáyẹ̀ sí ara rẹ̀ ní ẹgbẹ́ àgbẹ̀lọ́ pé ọlọ́run bá ń fẹ́ ẹ̀. Níbi tí àti ọlọ́run ìṣẹ́lá gbogbo ayé àwọn àdúrà tí ẹ máa ń ṣe nígbà tí èèyàn bá ti délé tí ẹ bá ti tó bá ti délé. Àti ó fẹ́ ìta délé ìta wá ni. Bùbá kẹrẹ ti ara wo tó ti آه، عشان تفسيرهم كثير قالت انه دعوا الأوان في رحمن الدنيا ورحمن الدنيا والآخرة ورحمن معزوم مع انتشار الأمم وقدر من تشاء وحقنا رحمة على الكثير بها ورحمة السواد أفضل مع الكل الحق وعقل البيت عليه الصلاة والسلام وقال الله عليه الأزواج يبقى في قائم كبير يقول فلهم معي الكلام غير غير غير وقلنا رسالة الله آه، والصحابة عليه

iye owó táwọn èèyàn lọ yá lè sọ pé láńtà àjọ kàdákàdákà ọ̀dọ̀ ní pè èyí ni àwọn ọmọ wọn lè sọ pé láńtà tí ènìyàn máa ń sọ pé láńtà fún ìlú ẹwọ́n ọjọ́ òfin gbọ́mí láńtà ẹni tó kọ̀lẹ́ tó kọ́ nínú wa pé ìgbẹ̀yẹ̀ burú ó burú náà ẹ̀rọ ìṣòro náà bá wọ́n bá wọ́n bọ́ọ̀lù ẹ̀já àyọ̀ wọn ẹ̀já àyọ̀ wọn lẹ́wọ̀ kẹ́lí kúrì kòlù ìdáàbọ̀ àwọn òbí sáà ọ̀pọ̀lọpọ̀ àwọn ló kú wọn níbẹ̀ ìyẹn ní pẹ́lú ọ̀pọ̀ ọmọ náà àìsẹ́ ìtàkọ́lọ́wọ̀ pẹ̀lú kílọ̀ ìgbà ń gbínú ní lẹ́yìn pé ọkọ̀ ló ń tẹ́lẹ̀ ní náírà kí ni wọ́n ayọ́ mẹ́rin náírà ní. ṣé wọ́n ti ṣe máa ń sáré pátá lọ́rọ̀ wàhálà yọkọ́ wàhálà yẹn ni ti ń ẹni tí a ń tẹ̀síwájú ọ̀pọ̀lọpọ̀ kò ní ká orí kò sáájú obìnrin ìbọn fa ẹ̀sùn lábàárí àti bí gbogbo tọ́kùnrin máa ń forí nígbà káàkiri obìnrin forí láàrin. Ìjọ́ tàrà rí àìsàn ọlọ́. Ṣé ní ìtú ń pè ní owó èlé? Àkóńlágbára ti ju ọ̀rọ̀ yóò fún ẹgbẹ́ ọ̀lágbára. Èyí lè kọ́kọ́ máa fi ìṣẹ̀ lọ́wọ́ ìrẹ̀. Ọkọ̀ ní kíra rẹ̀ kó ìdá àtàrà láti tò. Ó ti sọ lẹ́sùn, wọ́n máa ti fi ìlú. Wọ́n ní ọjọ́ tó ní ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba láti lórí ẹ̀kọ́ máa Mùsùlùmí ń dá mẹ́ta láàrin àtúkérèké, ẹni fún ọmọ tó àmì ẹ̀, bẹ́ẹ̀ bọ̀ lọ́wọ́ tó lè jọba ní wọ́n. Ẹ̀yìn wọ́n rí ọ̀pọ̀ làwọn tí wọ́n ń kó ní ìgbó rárá àti láàrin ìwọ̀n lẹ́pa kọ́. Orí ti ẹni tí ká wọ́n kọ ìlú tí wọ́n ti dé orí èlé àti láàrin ẹ̀. Ẹni tó dé ìlú àti láàrin ẹ̀ papọ̀. Èdè ìjẹ́ ìlànà

àdúgbò àwọn ọmọ ẹ̀dá ìtòkè ẹ̀dá àtọ̀kọ́ máa máa ń bí tàbí ọbẹ̀ bá wọn ní àwọn ènìyàn wà lọ Àwọn ẹ̀kọ́ ti tẹ̀sí ni, àwọn bá ti tẹ̀sí ní, bá ti tẹ̀sí náà o. Ìjọba ẹ̀ka ta ọmọ ìyẹn ọlọ́run ti wá ní ìlà alẹ́ o ọ̀nà àgbàrá ọlọ́run láwùjọ rẹ̀ ẹ̀dá mi kọ́ ọ̀kọ̀dà àgbẹ̀ ọlọ́run ọba ni o làǹtọ́dà gbàgbà nígbà mọ̀sánà ti sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ síná ogun tó ń lọ ọgbẹ́ ìsìn bíbíà ìlú bíbíà yìí bẹ̀rẹ̀ rẹ̀ kópa àdúgbò kópa àdúgbò yìí tó ń láti pàpẹ́ rẹ̀ ọlọ́run ti ní àtúntò lọ́wọ́ ọlọ́run àgbà ọlọ́run láwùjọ rẹ̀ àbúrò ọ̀sán lọ́wọ́ alamar yi wa ɓarɓar da tsada kamar na wasu mutum tunaye na wasu mutum tunaye ya ma ya ta da yawan rama ba wala ya tunaye rama ba àbábẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ wa ẹwọ́n náà bá ti tó bẹ́ẹ̀ rẹ̀ ní ó ti dára o àwọn ọ̀dọ́ ti dára yóò lọ́jọ́ máa lò wá pọ̀ láyé rẹ̀ Ìjọba máa ń fi ọmọ sí ìgbà ìjọba ìjọba ọ̀la yóò gbọdọ̀ dúró. Wọ́n ti máa ń pàṣẹ ẹgbẹ́ ọmọ ìyá rẹ̀ sọ́kọ̀ àjọ ọ̀la ẹ̀rọ ìjọba ọ̀la lọ́wọ́ lọ́wọ́ àwọn ilé àti ìjọba ọ̀la

wọ́n tó wọ́n ní ọ̀rọ̀ bọ́dájú wọn wọ́n tó wọ́n pé àti òfin náà mọ̀ wọn tí wọ́n tó wọ́n ní. àtìwá sọ pé wọ́n ti títì pẹ̀lú àwọn olùkọ́ ti tààfẹ́ wọ́n ti títì pẹ̀lú àwọn káńtù ẹ̀dá káńtù púpọ̀ àwọn ọmọ ẹ̀dá pátá àwọn ọmọ àwọn ọmọ ẹ̀dá rẹ̀. Gbogbo ọmọdé ní ìjọba sọ wọ́n wù láyìí, èyí ti mọ̀ wá ń ta

ní wọn tó máa máa bí ká tó máa gbòlẹ etí òjè ọmọ ọsọ àti nǹkan kan wà ó ọlọtọrọ Ọlọ́run náà ojú rẹ àbákanẹ àwọn ìlú mùsùlùmí àgbòlé àwọn tó gbọ́dọ̀ sí àwọn aṣèjọjẹ bíi mùsùlùmí ọ̀dọ́ láti ilé ẹ̀kọ́ ni ìyẹn ní ìgbà tó bá ti ń fẹ́ ní mọ́kànlá ìkàlàkú ọlọ́kùnrin wọn lórí ìbẹ̀rù ọlọ́kùnrin yẹn lọ́kọ̀ọ́ àwọn bá ní ààfin حرمة في بلاد الصبر وحرمة أخلاقنا وانصرنا على القوم الكافرين اللهم إنا نعوذ بك من شر البلاء وترك الشيطان وسبيل العداوة والشفاعة في الأعداء اللهم ارحمنا وارفع لنا بقول كلنا من بسوء الدنيا وعذاب الآخرة اللهم حسن بيننا بوعائك ووسع من بإجابتك وقل ولا تبعثنا لنا وأكرمنا كما هو الجلال والكرام إنك لا تخلف الإعادة وصلى الله وسلم على سيدنا محمد وعلى آله أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك